Oh, not again. Valentano realization of royal miomion topologicality escolopendia. Ọlọ́run ṣe mistake dá wa ni kò mà tẹ́lẹ̀ wípé a máa ya wèrè tó báyìí. Sẹ́rí pé ti ń ṣe báyìí. Sẹ́kẹ̀rẹ̀ bẹ́bẹ́ mana kankansa eh? fún mana kase. Eh? Eh? Ẹ ní rọrùn wọ̀. Pọ́ it is a pity for you. ẹ káàárọ̀ ma. yes ma ẹ John, mo fẹ́ baby food for mi ni ma. baby food wo ni ẹ ṣé ọkùnrin ń pọn ọmọ níbo ma. ti rí ọmọ. ọmọ mi lélẹ́yìn náà. for ń Ah, ọmọ ni. for ah, ń Eh, for ẹ fún mi lóyún baby food ẹ ní baby food. ẹ ṣe ní pampers. Ah, ẹ fún mi pampers náà ó ṣe pampers ma. wò yẹn. Ah. ẹ jọ máa ṣe ni ẹ fún mi pampasi ọmọ mi yàgbọ́ tuurutu. wàhálà yín pọ̀ jù kò sí pampasi. Ah, ẹ ṣe ló máa pinyán. kò sọ máa pinyán. ṣe ẹ ló máa pinyán. kò sọ máa pinyán ẹ wọ́n ah. máa lọ. ẹ ló pinyán ẹ ló máa pinyán. kò sọ máa pinyán. lágbára o àjẹni yín àjẹni yín àjẹni yín àjẹni náà jẹ́. àjẹni yín àjẹni yín ẹ wojú wọn yoyoyo bí ojú alojí rédèrèdè wàhálà yín pọ̀ jù. péwu fún ẹ péwu fún ẹ náà péwu fún yín. péwu fún ẹ. èdè rèé dín. èdè òsì lọ ní ẹ.